àti ọba wẹlẹ àti tẹgbẹni náà tá a tún lè kọ títí bíbá ẹsẹ o ẹkú fẹ o àjọṣe bẹ̀rẹ̀ yìí o ẹmọ ìgbẹ irú yẹ. màmá wa ìyàwó mi wọn náà wà lórí bàbá ẹ̀fọ́ ìyàwó ọ̀gá iṣẹ́ òpèpè ìṣú ọmọ ẹ̀fọ́ yẹ màmá wa ẹ̀fọ́ ṣẹ̀dá àdìwúrà ìyálòde tó pẹ̀lẹ́ gidi ní ilẹ̀ Yorùbá ìyálòde ilẹ̀ Ìbàdàn ẹ̀kú oríire ọjọ́ o àṣàdúmọ́dún ní sáwọlódé àṣàdúmọ́dún mọ̀mẹ́ àṣọṣùkọṣù ní sáwọlódé àṣọṣùkọṣù ní agbára lọ́yìn thirty seven to eight seventy five ẹsẹ̀ eighty eight seventy five ẹsẹ̀ twenty eight seventy five ẹ̀tọ́rọ̀ tó wù lẹ́yìn ọdún ẹ̀dí tẹ́bi máa ń tọrọ bẹ́ẹ̀ ni ó rí o ní orúkọ Jésù Kristi Olúwa ẹ̀ lọ́wọ́ ẹ̀ pẹ̀ fún wa báyìí gbogbo àwọn ọ̀gá wa tó bá wà láì jẹun tó tá a máa tí jọlọ ti fún yín lórúkọ wa àwọn ẹjẹ kí ẹ wọ lórí stage ẹlẹ́dọ̀ ọ̀rẹ́ tí wọ́n kọrin ní ìsìn. Okay.